nínú ìjẹ̀rí ọlọ́run kò sí ti ń jáwé arúgbó kò sí ti ń jẹ́ àwẹ̀ arúgbó irọ́ kò ní jẹ́ bẹ́ẹ̀ kí láti jàmá irọ́ kò lákọọ́lẹ̀ látọ̀dọ̀ ọlọ́run kò lákọọ́lẹ̀ látọ̀dọ̀ àlẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam ọlọ́run ọba tẹ́ ẹ̀ ń tí wọ́n máa ń tètè sí eléyìí àwọn sí ohun ọba ni wọ́n máyà wá ní àlùkòrá ní kò lè fi ẹ mú àyà wá ní àdìsà nẹ́gbàá Muhammad kò lè kódà àdìsì dọ̀ìbù kódà àdìsì mòdó kò sí lórí káwọn arúgbó kọ́mọ́sẹ́kínú kọ́mọ́gbàwẹ̀ kẹ́rì bá ti wà nínú oṣù rọ́jà oṣù bí lápé oṣù rọ́jà àwọn alábòsí náà ti wá bẹ̀rẹ̀ àbòsí wọn kí ni àbùsí tí wọ́n ń ṣe òun náà ní kápá dáadáa lẹ̀ sínú ẹ̀sìn ọlọ́run bá wa subhanahu wa ta'ala. lásìkò yìí láwọn ọdún tó ti lọ náà fífi máa ń ṣẹlẹ̀ nu àkókò yìí ni wọ́n máa ń pè ní àkókò àwẹ̀ àwẹ̀ arúgbó àwẹ̀ kí la pé àwẹ̀ arúgbó kálukó máa wá hàn àwọn arúgbó rẹ̀ nínú màá.

ọlọ́run ọba ò kanlẹ̀ kanlẹ̀ gbé àwẹ̀ kan kalẹ̀ kó wá ní àwẹ̀ eléyìí o ẹ̀yin tẹ́ ẹ̀ mọ̀ gbà ilẹ̀ ń jìnnì ó lẹ̀ ní arúgbó àmì gbogbo àwọn tẹ́ ẹ bá kí wọ́n máa ń pèsè sí wọlé yìí àmọ́ ni owó ẹ bá ní wọ́n máa yà wá ní alùpùpù ní ìpínlẹ̀ sí ẹ mú àyà wá ní àdìsí àdẹ́bùwà Muhammad kò lè kódà àdìsí dọ̀ ìbù abalẹ̀lẹ̀ Yorùbá àwọn àgbàlagbà kan wọ́n ti fi lọ́lẹ̀ bẹ́ẹ̀ àwọn àgbàlagbà kan wọ́n ti gbà wọ́n ti tètè sí àwọn àgbàlagbà kan wọ́n ti encourage àwọn èèyàn lé lórí àmọ́ àwọn àgbàlagbà wí wọ́n encourage àwọn èèyàn ní àwẹ̀ yóò ní àkọọ́lẹ̀ látọ̀dọ̀ ọlọ́run kò sì ní látọ̀dọ̀ àdàgbà Muhammad sọ̀tọ̀lá àtúnlá tó à ń fi ṣàkíyèsí gbogbo wa gbogbo wọn náà tí wọn náà bá rúkọ ọ̀fẹ́ gbà má bá wọn gbà o. àmọ́ ìjẹ́ rọ́jà ìjáwẹ̀ wa ń bẹ́ ní rọ́jàmù náà tí ẹ̀ka tó kọ̀ tọ́ lárúgbó àwọn tí wá mọ̀ mọ̀ kà sọ́sọ̀ rẹ̀ fáwọn arúgbó ìyíò làwọn kọ́ gbádà ló wà wọn. tẹ́wá ní rọ́jàmù fún rárá rẹ̀ náà lásìkò Umar bin Khattab radiyallahu anhu ẹni bá kalẹ̀ kalẹ̀ torí rọ́jàmù gbàwẹ̀ ẹ̀rọ táwọn arúgbó tá a tún kò tẹ̀ níyàn ọ̀rọ̀ lápọ̀lẹ̀ rárá àìlẹ́ ni mo tààrọ̀ jìbù náà ẹmọ lọ nígbà kó wá àwọn tó máa ń ní àsìkò táwọn máa ń sí náà tó máa náà yóò wá ní ẹgbà ọkàrí ẹ máa jẹ oúnjẹ rí ẹ máa jẹ ẹni tí bá jẹ ńjọ náà ìyá ẹfẹ ní ilé ẹsìn ẹsìn bá ti ní àwẹ̀ tí mo ń gbà tẹ́lẹ̀ tẹ́lẹ̀ bí ẹni bá fẹ́ràn fún gbàwẹ̀ mọ́ àbẹ́ni tó ṣe pé bóyá bí kan sí kejì kò ní mọ́ gbàwẹ̀ ní bóyá ó kàn nílé mú ní ju oṣù kan kó fi gbàwẹ̀ bóyá wọ́n amọ́jọ́ mẹ́wàá nú ẹ̀ fún gbogbo ọjọ́ nú ẹ̀ ẹlòmíín bẹ yóò kàn mọ́ gbàwẹ̀ lọ fáwọn àsìkò kan bóyá bánẹ́bù Muhammad sallallahu alaihi wasallam oṣù tí mọ́ ń gbàwẹ̀ pẹ̀lú ẹ̀ náà lóṣù wo oṣù Ramadan a gbọ́dọ̀ mú ní ju oṣù kan gbà pé bàbá wa lálẹ́ nìkan fi mọ́ torí báyìí lọ bá àrí tó pawá láṣẹ ẹmọ gbàwẹ̀ nítorí rọ́jàbù àárín tó ní ẹmọ gbàwẹ̀ náà nítorí rọ́jàbù ni ó já sí pé ẹni bá ti láwẹ̀ kan sí mọ́ ń sábà gbà ó ti wà nù ṣe sí ti ẹ̀ àwọn ẹmọ ń dé tọ́ọ̀sì tó jẹ́ súnà nìyẹn àwọn ọjọ́ mẹ́ta ní oṣù àwọn kan ní jẹ́ 13 14 ní àwọn onímọ̀ àwọn mílò onímọ̀ ní 13 14 15 ní sọ èyàn wá mọ́ sábà gbàá àbẹ́yàn gbáwù ọjọ́ mẹ́ta dánilọ́bí ní gbọ́jọ́ mẹ́ta nínú oṣù kan ti bẹ̀rẹ̀ gbọ́jọ́ tó kù yẹn wá gbà á àbẹ́yàn gbogbo tó mú ẹ̀ ìdí yẹn lè wá mọ bá lú ẹ̀ lọ́nà ló rọ́jà kò sí tó burú níbẹ̀ o eléyìí náà ká mọ́ so gbígbàwẹ̀ nínú ẹ̀ fẹ́ni tí bá mọ́ gbàwẹ̀ tẹ́lẹ̀ kì í ṣe wọ̀ bí wàá gbàwẹ̀ nínú ẹ̀ torí pé àwọn àtiwà nínú oṣù rọ́jà èyí ò là dáadáa lẹ̀ ká tún wá làámú àwọn arúgbó lọ́rùn ká mọ àwọn arúgbó lè mọ̀ tọ́lọ́wọ́ bó hàn wọ́n kódà ń ìbàjẹ́ nìyí ẹlòmíì ó sọ pé ní ká bá àwẹ̀ yóò wá máa ṣe àwẹ̀ arúgbó lébi pé àwọn arúgbó gan táwọn náà bá rọ́mọ ọ̀dọ́ tí ń gbàwẹ̀ nínú àkóso yìí àwọn máa ah, ah, gbogbo eléyìí àjọ ara wa jẹ́ ní ọlọ́mọṣáṣá ní ẹnì kọ̀ọ̀kan wa kó fún wa ní àgbọ̀ yìí ọ̀rọ̀ rẹ̀.